الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله الناصح الأمين وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد أدركه الله سبحانه وتعالى لهم ولا لهم فنشا محمد صلى الله عليه وآله وسلم ọlọ́run ọba akéṣí ọ abẹ̀ síwájú rẹ òye ima rẹ mọ́sà ìfiyè wa àgbọ́yé ẹ̀sìn rẹ mọ́sà ìfiṣẹ́ lọ́ṣọ́ọ́ ó rẹ́sìn òun gbọ́yé ṣùgbọ́n kò rí ọlọ́mọ fi ṣàdánwò fún wa أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون يصدون عنك صدودا فكيف إذا أصابتهم مصيبة بما قدمت أيديهم ثم جاءوك يحلفون بالله إن أردنا يحلفون بالله إن أردنا إلا إحسانا إلا إحسانا وتوفيقا إلا إحسانا وتوفيقا أولئك أولئك الذين يعلم الله ما في قلوبهم فأعرض عنهم وعظهم وقل لهم وقل لهم في أنفسهم قولا بليغا وقل لهم في أنفسهم قولا Ọlọ́run ọba, ọba sọ̀rọ̀ kó yé yìí, ọba ṣàlàyé ọ̀rọ̀ kéjì èyàn ó là. Gbogbo ohun tọ́lọ bá ń wí nípa àwọn tí wọ́n ti ré lọ nínú Kùránì, ìmọ̀ ẹ̀dàmẹ́lì وإما مدحا إما توبيخا وإما تقريرا gbogbo máa ń ṣe àlàyé fún wa nínú Qur'an nípa àwọn tí wọ́n ti ré kọjá tí wọ́n ti lọ bóyá ó bẹnu ya wọn ni ó kìrìtìsáìsì wọn ni àbó àbí ọlọ́run fi ìlànà àwọn ẹni rẹ̀ kan ṣàlàyé ọ̀rọ̀ fún wa àbí fi ìlànà àwọn ẹni ń ṣàlàyé ọ̀rọ̀ fún wa torí kó má lè dàrú yóò máa wáyé nínú ìsẹ̀mí ọmọ ẹ̀dẹ́yìnyà ìyẹ̀mtazẹ́jọ báọ́bìnù bẹ̀lẹ̀hápì òdodo àti rán yóò tapapọ̀ mọ́ra wọn yóò wà bùkátà àti kí wọ́n yán wọn kí àwọn òpùrọ́ ẹni rọ káwọn náà dúró pẹ̀lú rọ́ àwọn ẹni ìbàjẹ́ àwọn òbílẹ̀jẹ́ kí wọ́n dúró sápá kan àwọn ẹni òótọ́ àwọn onídéédé àwọn olódodo àwọn náà ó wà láyé èjì wọn lọ́tọ̀ torí wípé kí gbogbo ẹni bá fẹ́ tọ ìlànà kíní sí kejì ó lè wà nínú mẹ́lẹ̀ lórí tó fẹ́ ṣe tó bá kó mọ̀ pé ìparun ní tó bá jọ́nà òótọ́ tó jọ́nà tọ́lọ́hun ó lè mọ̀ pé ọ̀nà ìyè nìyẹn ọ̀nà àlàáfíà nìyẹn ọ̀nà oríire nìyẹn ọ̀nà ọ̀là nìyẹn eléyìí ti ń wá bẹ́ẹ̀ ọlọ́run tó gbóúnṣẹ́ ńlá dìde sallallahu alaihi wa sallam ọlọ́run gbóúnṣẹ́ ńlá dìde tẹ́ ó sì wà sí ó pèpè sílànà òdodo gbogbo ọdún mẹ́tàlá lákọ̀ọ́kọ́ dáwà rẹ̀ tó ló ń gbòrò máka ó ń ṣe ọlọ́run ibi tí ń pèpè lọ náà ni ẹ̀sìn lọ́run lọ́kan ṣoṣo ẹ má mú nǹkan sìn pẹ̀lú ọlọ́run ẹ má wòrogún pẹ̀lú ọlọ́run ẹ dìmọ́ ọlọ́run kúrú la ilaha illallah tuflihu ẹni bá dó ti ọlọ́run yóò là ẹni bá sin ọlọ́run bá nìkan yóò jèrè ẹni bá sin nìkan ni ò ní jogún òfò ẹ̀là wọ́n lè láre wọ́n ní lára ohun àtàwọn sọ̀hábà rẹ̀ ni ó darí sí gbọ́rọ̀ Màdínà ńgbà tí ó dé ninu nínú àwọn tó bá ní bẹ́ẹ̀ látara àlùbáríkà dáwà ìkanú ọmọlẹ́yìn rẹ̀ tí ń jẹ́ Mus'ab ọmọ ó ní àkọ́kọ́ àmbásádọ̀ fún mùsùlùmí lórí ilẹ̀ ó si sí kọ́kọ́ ránṣẹ́ sí gbòrò Màdínà ó ṣe dáwà ó gbìyànjú ó pèpè sójú ọ̀nà ọlọ́run ó fi ìwà rẹ̀ ìṣe rẹ̀ ó fi ṣàlàyé díútì tí ń bẹ ní fara madina àwọn tí wọ́n fẹ́ gbà ìsìláàmù wọ́n gbà ìsìláàmù látọwọ́ rẹ̀ ó fẹ́ mọ́ sojú lé kan nínú gbòrò Màdínà tí ìsìláàmù jí wọ́bẹ̀ eléyìí ó bí kèé ní àwọn Yehud ó ń ṣe ọlọ́run yóò ṣe ìjírá ní boro lọ sí boro madina àwọn yẹ̀húdí wọ̀nyẹn tí wọ́n ń gbé ní boro madina wọ́n wò wípé ìǹtẹ́nì ń mú wá ànábì ọlọ́run àwọn òsì farama àwọn ń re rẹ̀ àmọ́ dọ́gbọ́n gbà báwọn bá gbà káwọn fi máa tara ìjẹ́ mùsùlùmí ba jẹ́ ìjẹ́ mùsùlùmí bá fìláàmù jẹ́ ìgbà fìláàmù máa dọ́gbọ́n máa wà tí ò dáa máa poison máìdì àwọn tẹ́fẹ̀ ń wò tí ìtúwó déédéé ní ìsìláàmù wàhálà rásìhìm abdullahi bùnú báyìí bùnú salúl olórí wọn nìyẹn abdullahi bùnú obáyìí bùnú salúl àwọn wọ̀nyí gbà fìláàmù torí kí wọ́n lè bà fìláàmù jẹ́ máwọn tí nǹkan ò tí ì yé nínú àwọn mùsùlùmí wọ́n máa kó ọgbẹ́ wọ́n máa sá ìsìláàmù lọ́gbẹ́ sí wọn lẹ́mìí muhammadu wo nítorí pé kí à ń kó yín káàkiri wọ́n sì kíra àwọn irú àwọn yẹn lọ́lọ́run sọ wípé húmù lọ ẹlú torí wọn ويبطنون الْكُفْرَ والزندقة والشرك wọ́n sàfihàn islam tí wọ́n máa fi kèfèrí sínú wọ́n fi wà ẹbọ sínú wọ́n fi wà ẹbọ̀rìṣà sínú ṣùgbọ́n wọ́n ni mùsùlùmí làwọn ó ti pẹ́ tí wọ́n ti ń bẹ irú ẹ̀ làwọn tá ń sọ yìí nígboro ọlọ́run wá ń tú wọn láṣìírí fún wa káde mọ́nìlànà wa lọ́lọ́run fi ń sọ wípé alam tara ila alladhina yaz'umuna annahum amanu bima unzila ilayk ọlọ́run ni wọ́n ń ṣe ọlọ́run àwọn tó ṣe wípé yẹ̀zùmún nínú èdè lárúbáwá za'ama yẹ̀zùmù za'aman ayé mani dáa shay'an ghayra sahih ẹni ń pàpè mọ́ra nǹkan kan tí nǹkan yẹn ò rí bẹ̀ lọ́dọ̀ rẹ̀ eléwà máa pè ní claim claim ó kò ń ṣe lónìí ó ráwọn tí wọ́n ń nípa àwọn nígbàgbọ́ sí tí wọ́n sọ kalẹ̀ fún wa náàbì alamtaro ilalladina yaz'umuna annahum amanu bima unzila ilayhi ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل

وما أنزل من قبلك وما أنزل من قبلك Fọ́dá kìí ṣe wọn nìkan gbogbo àwọn ànábì tí wọ́n síwájú rẹ̀ pátá àti Músá àti Rísá àti Dàwúd àti Sulaiman àti Ibrahim lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ gbogbo àwọn ànábì wọn yẹn in tí wọ́n mú wá ní wọn náà mú wá àtakò wọn náà torí pé dáàwà kan lẹ́jọ gbé lọ́wọ́ mẹ́sẹ̀jì kan lẹ ní fún gbogbo àgbáyé mùmíní tó dúró déédéé nígbà ẹ̀rùn nígbà òjò tí ẹ là ń ṣe àmọ́ ọlọ́run wá tún wọn fó ọlọ́run ní yorí ìdúnà àìyàtà hákàmù ìlàtọ̀gùd yorí ìdúnà àìyàtà hákàmù ìlàtọ̀gùd ẹwù bẹ́ẹ̀ kagbọ́ yàtà الطاغوت يريدون أن يتحاكموا إلى الطاغوت àmọ́ àwọn eléyìí ní gbogbo ọgbà ìtàn ń gbèrò ní wípé ìtàn páwọn gbàgbọ́ lọ́bẹ̀ wọn Muhammadu ìtàn páwọn gbàgbọ́ ṣáájú rẹ̀ wọn ò nílò àwọn òṣìṣẹ́ láti ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ ìtọ́fẹ́ máa fi ṣèdájọ́ ayé wọn òun náà ni ìlànà èṣù òfin èṣù àtọ̀wòd kẹlmọ̀tún mọ̀ṣàkọ̀tún mínà tọ̀wòyán wàtọ̀wòyánù kẹlmọ̀tún mọ̀ṣàkọ̀tún mìntọ́kọ́ kí n sáyọ́ àrà gbogbo ẹni tó bá ti gbéra rẹ̀ kalẹ̀ wípé ìtọ́lọ̀ gbogbo ẹ̀ má ti gbéra rẹ kalẹ̀ wípé bọ́lọ̀ ti dá gbogbo ayé tí ń ṣe tó wù nínú ayé òun náà ẹ̀dá náà lòun òun ní agbára òun ní èje òun ní mímọ̀ tó fi lè ṣe ń tọ́lọ́hun ṣe tó bọ́ wá rí bẹ́ẹ̀ ẹ gbójú kò lọ́dọ̀ ọlọ́run ẹ darí ìgbàgbọ́ yín sọ́dọ̀ mi gbogbo ẹ̀ má ti ń wúrò wá bẹ́ẹ̀ tọ̀wọ́d èṣù ni ó tayọ ààlà kẹ́yìnfà yọ̀sírù abdu kẹ́yìnfà yọ̀sírù abdu rabban wọ̀yọ̀sírù makhluqu khaliqan ويسير المرزوق رازقا ويسير المدبر مدبرا ó ti lè rí bẹ́ẹ̀ kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ ìjẹ́ ìyàn ìjẹ́ málákò ni ìjẹ́gi oko ni ìjómi ni gbogbo tó bá wù tí bá ń jẹ ẹ̀dá láyé wọ́n sì lè di ọlọ́run ẹ̀dá sì lè di olùdẹ́dà ẹni tá ń bọ tá fún jíjẹ múmu tí ó lè dá nǹkan kan sínú sẹ̀mí ayé ẹ̀ ó sì lè dẹni tá máa wá ké pè ẹni tó ṣe pé ọlọ́run ní tó àlámàrí rẹ̀ tí ń tètò rẹ̀ bó ti yẹ kó máa lọ òun náà wá gbéra rẹ̀ kalẹ̀ wípé ẹ wá mo fẹ́ máa mánéjì àfẹ́ẹ̀sì gbogbo ayé ó sọra rẹ̀ nígbàkejì ọlọ́run ó sọ̀rọ̀ rẹ̀ bí pátánà ọlọ́run gbogbo ẹni bá ti rí bẹ̀ tọ̀ wútù ní bá ti ń pè ìwọ ní pè mí náà ní òkè ìṣòro yín wá yóò di pẹ̀tẹ́lẹ̀ mo gbogbo ẹ̀ ní pariwo rẹ̀ àwọn èèyàn náà ń wárí fún wọ́n kúnlẹ̀ fún wọ́n fún wọ́n fún ipò náà ní ẹ bá bó mójú mùsùlùmí jáde tọ̀gútù ni ó ti sọ́ra ẹ̀dọ̀ tàbí wọ́n ń bọ àwọn èèyàn ní sílọ́ mọ́ onímọ̀ wá bọ́ bí ó sì mójú mùsùlùmí jáde tọ̀gútù ni irú àwọn tán bá ti rí bẹ́ẹ̀ tán wá lófin tán gbé kalẹ̀ fáwọn èèyàn kẹ́sì máa tó lé ayé yàtọ̀ fófin ọba dẹ́dà èyí tó gbé kalẹ̀ fún wa káfílòsẹ̀mí ayé wa irú àwọn òfin bẹ́ẹ̀ irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ láwọn tí ń pa wọ́n gbà wọ́n ànábì gbọ́ tó ń pa wọ́n gba àwọn ànábì tí wọ́n síwájú rẹ̀ gbọ́ irú nǹkan yẹn náà ń fẹ́ ṣe ìṣesí àwọn mùnàfikúnà yìí kò yàtọ̀ sí ìṣesí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà lẹ́yìn àjọ ń bá rẹ̀ báyìí náà ni o àjọ ń kírun náà ni vóòrì tọ̀sán àtijọ́ kìdarí pẹ̀lú ògo ọlọ́run ìfojú tó ìrùn jàmáà ní rọmọdọ́ọ̀nù yìí kò jẹ́ ó ẹnu rẹ̀ náà ó sì gbẹ pẹ́rẹ́pẹ́rẹ́ ikùn pa tó fo ọ̀fun náà sì ń gbẹ́ àjọ náà ni wípé àsọ̀kalẹ̀ ayọ̀ àsọ̀kalẹ̀ ayọ̀ pẹ̀lú ògo ọlọ́run àmọ́ bí kankan bá ṣẹlẹ̀ àfà kàkà kó lo òfin ẹ̀sìn ọlọ́run lé lórí aláwo ní ọkọ̀já sí kò lè faramọ́ ìdájọ́ ọlọ́run bí à ń sóòsà bí à ń ṣẹbọ bí à ń mú nǹkan yóò mọ ní ìṣẹ̀ṣe náà ni wọn yóò sọ̀rọ̀ ilé wa o àwa yóò sọ̀rọ̀ ilé wa o ẹ̀sìn kan ò pé ó yẹ ẹ̀sìn kan ò pé dáwà máa sọ̀rọ̀ àwa yóò sọ̀rọ̀ ilé wa o ó ní amùnáfìkú náà jọ́kì ní àdánù wọn náà tó ń kọ́ lẹ́yìn bí bá ti ń kò ní mọ́ṣáláṣí bẹ́ẹ̀ náà ìbáyìí tó ń délé pópópó abomu abomu à kí ló tó ń mú lẹ́yìn irun àà èwúrò tó so mọ́ndì yìí oníbẹ́ẹ̀tì ni ẹ̀ẹ́tì káríkárí ìkan tí ìkan òjẹ́ gbọ́rọ̀ sẹ́lẹ̀ kan ní kí èèyàn bẹ́ wù gbogbo gbogbo gbogbo ẹ̀wúrò gbogbo àtúntí tí wọ́n yà sí yín lára yìí ó ní ayé lé ní ayé lé àdìrà náà ni ah, ìtẹ́ ìgbẹ́ fi wá sámọ́ra yín lára ìgbẹ́ fi tọ̀tá lọ àáké gbóná fi síngẹ́rẹ́ ságbárí torí tó padà fọ́yàn pa tọ̀gùtù bẹ́ẹ̀ bá ti rú ìlànà yẹn tọ̀gùtù irú àwọn ìlànà wọn yẹn làwọn yẹ̀wúdì yẹn náà fi fẹ́ sẹ́sìn wọ́n sì ń sọ wípé àwọn ní mẹ́rin tí tí wà nábì mú wá àwọn ní mẹ́rin tí táwọn ànábì tí wọ́n síwájú rẹ̀ mú wá ọlọ́run ní wọ̀kọ́dí wúmẹ̀rú ayẹyẹ fòrò bẹ́ wọ́kọ́dí wúmẹ̀rú ayẹyẹ fòrò bẹ́ ọlọ́run ní wọ́n ti ti pa wọ́n láṣẹ kí wọ́n tako ìwà èṣù ọlọ́run ní wọ́n ti pa wọ́n láṣẹ kí wọ́n gba èṣù gbọ́ ọlọ́run ló dé àwọn ọmọ isu wọ́n sẹ̀mí tí wọ́n àwọn ọmọ ogun èṣù wọ́n sẹ̀mí tí wọ́n kó agbára ọlọ́run rọ̀ sọ́dọ̀ wọn ẹ má gbọ́ lọ́hùn gbé ọlá fẹ́sù ẹ má gbọ́ bàbára ayé fi ń ṣèdájọ́ ní sẹ́yìn ayé wọn wọ́n ti sọ pé mùsùlùmí làwọn wọ́n ní sọ ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا أو ما ويريد الشيطان يضلهم ضلالا بعيدا ويريد الشيطان أن يضلهم ضلالا bẹ́ẹ̀ sì ni èsù ní tàwọn gbogbo lọ́dí bá ti ń dúró lẹ́ni mùsùlùmí tó kò ń gbọ́ lọ́hun gbọ́ tó kò ń gba ìlànà oúnṣe ọlọ́run ọba gbọ́ tó fi ọlọ́run òfin oúnṣe ńlá rẹ̀ tí ó tó láti fi sẹ̀sì tí ó tó láti fi sáyé ó kàn kílèmù tí ó rí bẹ́ẹ̀ ni ẹnu lásán ní fi ń jẹ́mú mi ni ẹnu lásán ní fi ń jọmọ lẹ́yìn oúnṣe ọlọ́run sallallahu alayhi èyí tó gbọ́lá fún ìmọ̀ tẹ̀lésù ọlọ́fin sọ gbogbo tó bá rí bẹ́ẹ̀ èsù fẹ́ báyé rẹ̀ jẹ́ ní èsù fẹ́ sí lọ́nà ní ọ̀nà tó jìnà nínú ayà yìí àbíká nínú sẹ́ńtẹ́ǹsì yìí ó yóò rí lò ṣẹ̀yìnfọ́nù ayé ọgbẹ́lẹ̀hún tọ̀lẹ́rẹ̀ bàáìdá ó túmọ̀ sí pé الضلال البعيد والضلال القريب ìyá máa ṣìnà ń gbà ní ìsìnà rẹ̀ tẹbá ti tá ló lówó wọ́n sì máa kò dáa ìlànà èṣù nìyẹn àyóbáyé rẹ̀ jẹ́ èèyàn kẹyàn méjì ti sọ fún yóò wékọ̀ ah, lóòtọ́ mà lóòtọ́ tí n bá tẹ̀ tó fẹ́ yọ bí ìdùnnú ń bẹ̀ náà tí kí ní sì ìbójú mú yóò bá kú ń bẹ̀ yóò bá ìṣẹ̀dá ayá pa yóò bá mọ́ tẹ̀lé ọlọ́run ẹni pé ẹ̀dàmú rárá ìṣìnà tó ń wà ní ẹ̀ yẹn ìṣìnà tó sún mọ́ ni bẹ́yìn bá sọnù sínú tí bá ti Èṣù ti mú lọ yányá. Ee, bẹ́ẹ̀ ti píṣù bẹnu, tẹ́ǹtúfẹ́ sá nínú ogbó àbá àgbọ́. Yorùbá ní ajá tí ó sọnù. Oníṣe kí ni? Bó ti ẹ ṣe wíṣù tó, kẹ fọ́nfọ́nfọ́nfọ́n, a ni tí wọ́n náà fọ́ yẹn irú ẹni tó ti wá èṣù débi wípé ojú ọ̀yẹn gbé awo ìgbẹ̀nú ẹgbẹ́ ìgbàlẹ̀ ìbẹ̀nú ẹgbẹ́ oró ẹgbẹ́ ìmúlẹ̀ tó bá ti kóónú rẹ̀ tán kódà kó jẹ́ àfá kò ní jáde kó lòun jáfa ká jáde kàkà bẹ́ẹ̀ yóò máa wá àwọn àyà sínú Kùránì tí ó fi máa gbé ẹgbẹ́ awujú rẹ̀ tí ó máa gbé fitna musibatun sáré o dira dira ìdọ́gbọ́n fi àwọn ọ̀rọ̀ yẹn ń sọ̀pọ́ọ̀tì bí tó fì sí inú ẹgbẹ́ awo ni sódà tẹ́ẹ̀bí ní fojú aláwo wò ó ẹ mọ̀ fojú wípé òkè àfà ńlá ni ó súnmọ́ lọ́wọ́ wà máa ẹ̀kẹ́sàrọ̀ fún fìlẹ́rì yorùbá wọ́n pọ̀ tí hàn jẹ́ǹtirẹ́ tí wọ́n ló ń kà nílẹ̀ yorùbá àtẹ̀bọ̀ sàfà àtàwà àtẹ̀bọ̀ tí ó máa dá gbogbo rẹ̀ rú a ní tinú kùránì lálo ẹgbẹ́ tó lo tìbílẹ̀ tìbílẹ̀ ìwò lẹ́ ń lò tó bá ti ní kẹ ẹgbẹ́ ewé kẹ gbómú fórí fífọ́ kẹ gbómú fónúrún kẹ gbómú kẹ ṣe lágbo kẹ fi wẹ̀ torí ara ríro àdábì níta dá wáwó ẹ̀yìn náà wáwó sàn kò sábùrún bì yẹn àmì ewé yìí tó bá ilé já oògùn owó ni ewé yìí tó bá ilé já àwọn kan ó máa bẹ̀rù rẹ ewé afá ẹn ti ń lọ bí ọ̀rọ̀ kọ́dàrù nìyẹn irú yẹn jẹ̀mọ́ àwọn aláwo ló wà kódà ní gbangba ó lè máa jẹ́ olórí àwọn afánlò rẹ̀ kó sì máa jẹ́ ìtẹ́nu rẹ̀ ó púpọ̀ ká tọrọ ọlọ́run sẹ́ẹ̀sì láwọn wọn náà akúkú mọ̀ wọ́n àbòsí fáwọ́ sàfà àmọ̀ wọ́n àfà pọ́nbélé tí ò máa wokun àmọ̀ wọ́n ṣùgbọ́n tó ṣe wípé àbòsí náà ń dààmú àwa náà ẹ̀tàn jẹ́ kátara wa kárí gbóńlẹ̀ ká máa pè lọ́nà kárí òkùnkùn ká pè mọ́lẹ̀ kárí irọ́ ká pè lóòótọ́ kárí orí ibú ká máa pè lórí ní tí wọn náà nìyẹn bẹ́ẹ̀ ṣe ń ṣe náà ní si máa ṣe lọ aláyì Yúsúfù bẹ́ẹ̀ ṣe ṣe ṣe lọ ṣe bẹ́ẹ̀ ṣe ṣe náà ní máa ṣe lọ àfà bẹ́ẹ̀ ṣe ṣe náà ní bẹ̀ẹ̀ ṣe láàrin ẹ̀sì múra sí èyàn kẹ́ ṣe rú èyí kó mọ́kà bá má èyàn kẹ́ ṣe rú èyí kó mọ́kà bá kò bẹ̀ẹ̀ ṣe láàrin ẹ̀sì máa ṣe lọ ẹmọ́túnbá ẹba yí àwọn òṣùgbé jẹ́ tán pó ìyàwó ọmọ lẹ́yìn lílá ni wọ́n bá bí ẹ̀kẹ́ta gó sọ̀rọ̀ yóò sin ní yóò yà ń wèrè sínú Kùránì lẹ́ti bá sínú hadisi ànábì lẹ́ti bá káfà máa kó mọ yà yán wèrè lè lillahi wa inna ilayhi raji'un nígbà tó fi pé kó wá náà mo bí ó ṣe súnmọ́ ọlọ́run ní náà ò máa ní tí ọlọ́run kórìíra ọlọ́run

nǹkan báyìí ní ń wù mí ọlọ́run fi yọ̀ǹda rẹ̀ fún mi àdìjọ́lọ̀ ń bẹ̀ má a mọ̀ tójúbọlé káàkiri ní tójúbọlé káàkiri ní ilé mi ìjẹlò ní ìgbà ń wọbẹ̀ ní aláfà ó gán wò pé á ṣé mo sì rìn ní torí ẹ̀ lè bá tíra tẹ̀ sí ẹ̀ lè bá kọ̀rọ̀ hàn ẹ̀ tẹ́bà ó ti yé yín òun kó ti mọ̀ wò pé ilé àfà náà mo wọ̀ ní àbílẹ̀ lómi síbẹ̀síbẹ̀ náà ẹ̀sùn ẹ̀sùn ní síjú jùmọ́ Musulumi ìlànà àwọn yẹ̀húdì ní o a kò fi ọlọ́wọ́n bá jì kó mọ̀ sí kó fi èṣù lámà tẹ̀lé kápa ìgbàgbọ́ nípa ọlọ́wọ́n bá jì kó ṣe pé tí ò tọ́ náà lámú قل وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك يصدون عنك صدونا وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك سجودا رأيت المنافقين يصدون عنك سودا وإذا قيل لهم أتوا إلى كثير تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك سجودا رأيت المنافقين يصدون عنك سجودا bí àwọn apá الكرام àwọn tí wọ́n dúró déédéé pẹ̀lú ìgbàgbọ́ tí ànábì ṣàlàyé fún wọn nípa ọ̀rọ̀ ọlọ́run tí wọn ò bẹ̀yìn o tí wọn ò yẹsẹ̀gẹ́ tí wọn ò yẹsẹ̀gẹ́ rẹ̀ bínú wọn ti rí sànábì bẹ́ẹ̀ ni tà wọn ti rí bí tà wọn ti rí inú wọn rí wọn tán sínú òdodo ẹ̀sẹ̀ ọlọ́run yányá táwọn wọ̀nyẹn bá ń sọ fáwọn mọ̀lẹ́sì tí wọ́n yí wọ̀nyídá bí lọ́la hun táwọn sọ̀rọ̀ bá ń sọ fáwọn mọ̀lẹ́sì kó náà wọ̀nyí tààlọ́wọ́ ẹ̀yìn tó ẹbọ bí ẹwà wòye sí ìlàmà àǹzálàwọ̀ wà ilà ọ̀rọ̀sùl ẹwà wo òfin ọlọ́run lélẹ́ yìí ẹjá lọ sọ́dọ̀ ń ṣe ọlọ́run kòránù ń bẹ lórí kí wọ́n òun laka fúnra wa yìí ẹ̀yìn náà ẹgbọ́ ẹgbọ́ túmọ̀ rẹ̀ tí ò tún wáyé tó wà ilà ọ̀rọ̀sùl ẹjá lọ bó ń ṣe kó tún ọ̀rọ̀ náà ṣàlàyé fún wa ká mọ̀ òótọ́ in tí ń gbẹ nínú ẹ̀sìn wa ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ láàrin wa ká mọ̀ ẹsẹ̀ wo là ń gbé kí ni tọ́lọ̀run sọ kí ni ìdásí ànámìlẹ̀ lórí يصدون عنك صدونا ọlọ́run bá ní ó ma rí àwọn mùnáfíkún ó ma sẹ́rí kò lọ́dọ̀ ìwú ànábì ní sẹ́rí tó lè ní sẹ́rí gan-an òun ní sẹ́wọ́ sọ́dọ̀ ìwú ànábì ó ma àgọ́ ìdíẹ ara àpẹẹrẹ nìyẹn tí ò bá ti ní òótọ́ Ah, alukoran mọ́ wà explicit púpọ̀ alukoran an explicit book alukoran alukoran kìtàbù mubin kò yẹ kí èèyàn gbọ́ koran yẹ kó tún bọ̀ kò yẹ kí èèyàn mọ̀ koran ké ó sì gbọ́ yẹ kó tún bọ̀ àbẹ́yàn ah, bá tún gọ̀ tí ẹ sì gbọ́ koran yìí orí ah, àbọ̀ lọ́lọ́run sí fún yàn ẹni bí èso roma láwọn ìgbà míì tí máa ti ń sáfò tọ́ tí ń sẹ́fà àwọn ènìyàn tọ́ ẹjùmọ̀ pé ó ní skeleton nínú kí ni nínú kọ́mbọ̀dù ẹ̀ kò nífẹ́ àwọn sọ̀hábà tó kó mọ̀ ń sọ fún wọn wípé ẹ̀yin lámàáyín ẹ̀yin lámàáyín ẹ̀yin lámàáyín àwọn tí ń ṣẹlẹ̀ yìí òfin ẹ̀sìn ọlọ́ ẹjájọ wòye sí oúnjẹ ọlọ́m̀bẹ láàrin wa ẹjá lọ sọ́dọ̀

tó mọ̀ kó tako ìlànà ọlọ́run ọba tí ẹjọ́ fi ń rìn tẹ́lẹ̀ ó ti pé yóò mọ bẹ̀yìn yóò mọ dọ́gba máa gbọ́ ìdíyẹ bí kò pé yín ti fá lórí fóònù kó mú gbé kọ́ọ̀lù màtẹ́ bá yíra tó yín bá ṣe mẹ́rin yóò ní à mo padà rí ní sọ́ọ̀lẹ̀ ṣùgbọ́n mo fẹ́ gbé mo tún gbàgbé ni mo fẹ́ pè mo tún gbàgbé ni kò gbàgbé kò fẹ́ kí ìwà tó mọ lọ́rọ̀ mẹ́ni kò fẹ́ kí ìwà tó mọ lọ́rọ̀ mẹ́ni ó ti mọ̀ wípé bẹ́ẹ̀ ṣe jọ́ rìn lọ yẹn pẹ̀lú ìlànà tí ẹ̀ ń lọ nílànà òfin ẹ̀sìn ọlọ́run kò ní jẹ́ kó ń ráyè ṣayé tó fẹ́ ṣe òun sì fẹ́ ti ránù ó fẹ́ rìndì ó fẹ́ ti ránran ó fẹ́ ti jákujáku ó fẹ́ wùwà tí ò dá kó gba gbogbo short corners tó fi lówó lọ́wọ́ gbogbo orin yóò ti mọ̀ tó mọ̀ káàun lọ́wọ́ kò mọ̀ káàun lọ́wọ́ pé rárá ọ̀rọ̀ náà jọ yé wa ní súnà náà jọ yé wa ní òwò tó ló fẹ́ ṣe yìí àwọn òwò online tá a mọ̀ dí tá a mórí rẹ̀ yìí kí ni túmọ̀ rẹ̀ kí làwọn afá àfọlẹ́ lórí afá. irú bísíǹsì wo ló ń ṣe lórí online tí a máa ó ti mọ̀ pé mo question o kò sí lágbo question o kódà yóò tó stage kan mọ́jà nǹkan ọ́ èso fẹ́ ló débi wípé tó bá ra wọn tí wọ́n jẹ́ opposition against òdodo yóò sì máa pọ̀ papọ̀ pẹ̀lú wọn against ẹ̀ wọ́n mú wa ní ha bọ́dá kínní àti takiní ọmọ lágbájá yìí bẹ́ẹ̀ ni ẹ jọra yín mọ́ ni gbogbo ìmúra tó múra níwúra ẹ̀sìn yẹn tí ṣòkòtò ohun ṣòkòtò máa ń wọ́lẹ̀ tí òǹgbọ́n rẹ̀ fẹ́ẹ́ ṣe kó omi ó pọ̀ tó ó fẹ́ kó nǹkan jẹ inú àgègè ni ìsásùn ó fẹ́ kọ́ bẹ̀ jẹ ní yorùbá ní gbogbo àlùwàlá tó lógbò bá ń ṣe torí kí ni ó mọ bí tí ń lọ ìwọ lọ́rọ̀ tí ìyé ó kàn rí ó kàn tó sẹ́jì kan mẹ́ra fáà yóò yàwọ́ ni koran ti tún wọn fó gbogbo ẹni tọrọ Ọlọ́run bá ti ń kó ìra tọrọ àná ìbá ti ń kó ìra sí ìnáwó wọn wà hísìlẹ tún nílẹ̀ nífà element of hypocrisy wà lára ẹ̀ element of what hypocrisy ìwà nífà kùnbẹ lára ẹ̀ abẹ́ ìjọ ń sọ̀rọ̀ tẹ̀sán ó ní ẹ̀wò ẹlọ́pẹ̀ pò fún ọlọ́run bá ti ẹgbẹ́ jámọ́ ìtafẹ́ yẹ wò ṣáàjúra mọ̀ wípé nǹkan ti bà á ọlọ́run máa rí wọn nìyẹn fàkẹ́yìn fàyìnzá àṣọ́bàtún mùsíbàtún bímá qaddamat bímá qaddamat أيديهم ثم جاءوك يحلفون بالله إن أردنا إلا إحسانا وتوفيقا أبو تلم لي فكيف إذا أصابتهم مصيبة بما قدمت أيديهم بما قدمت أيديهم ثم جاءت أخوك يحلفون بالله إن أردنا أخوك يحلفون بالله إن أردنا إن أردنا إلا إحسانا وتوفيقا إن أردنا إلا إحسانا وتوفيقا Ọlọ́ tó ń sọ àwọn àpẹẹrẹ míì nípa àti sí àwọn ẹni ànù wọ̀nyí, ọlọ́ ní fàkẹ́yí fàyídá ọ̀sán bá ti hún kí tájálù ṣẹlẹ̀ sí wọn bí máa kọ dámẹ́ta èdè ìhìn pẹ̀lú tí wọ́n fọwọ́ ara wọn fà ṣẹ́dí máa ń fa fìtínà láyé lọ́pọ̀lọpọ̀ ọgbà afọwọ́fà ni bẹ́ẹ̀ ni gbogbo tí ń dààmú wa láyé nínú wàhálà nínú ẹ̀ nífẹ̀yẹ̀bálẹ̀ ọkàn nínú òṣì ọwọ́ ara wa la fi fà á àkọọ́lẹ̀ rẹ̀ ń bẹ àwa fúnra wa lọ́lọ́run tápọ̀lẹ̀ òfin kò ni kòránù bí ń sọ wípé tó bá rí tínú rẹ̀ òdùn máa sọ̀spẹ́kì ara ẹ̀ sọ̀spẹ́kì ara ẹ̀ òun lè nkankan ọwọ́ rẹ̀ ò bá ó ti bá ọwọ́ rẹ̀ ti tó àmúkò tó ní àlùbáríkà fún sọ̀spẹ́kì ara ẹ̀ torí pé máa ọba hasan àti wà وأرسلناك للناس رسولا وكفى بالله شيئا àpàdà débẹ̀ nínú sọ̀rọ̀ yìí náà ni gbogbo dáadáa tó bá ṣẹlẹ̀ sí ọ látọ̀dọ̀ ọlọ́run ọba ní èyí tó bá ṣẹlẹ̀ sí ọ tó kù suspect ara ẹ ìgbòlòkù sí láàrin ìwọ kí làwọn àṣẹ ọlọ́run tó ń fojú rí náà rẹ̀ kí làwọn máa ṣe ọlọ́run ọba tó kà fún èèyàn kí wọ́n lè jẹ́ ọlọ́run ọba gún ọlọ́run ọba ò tó gbò sí ọlọ́run tó kú ní fàbẹ́ ọlọ́run ránró bẹ́ẹ̀ ni ọlọ́run a máa ránró a sì máa gbẹ̀san ẹni bá ti tọ ọlọ́run ọlọ́run dá láre ẹni bá kẹ̀yìn sọ ọlọ́run ọlọ́run á fi hàn فكيف إذا أصابتهم مصيبة بما قدمت أيديهم اللي ìjá àmà wípé gbogbo جاكاتو bá ṣẹlẹ̀ المعاصي التي نرتكبها والفواحش التي نقع فيها بدون روية ولا فكرة ولا رجوع ولا توبة ولا إنابة wọ́n lè ṣèrú fáàrọ̀ gbogbo tó bá ń ṣẹlẹ̀ sí wa tínú wọn ò dùn mọ́ àwa ara wa láfà èmi àti ẹ̀ ń ṣera wa èmi àti ẹ̀ là ń darí ara wa rú èmi àti ẹ̀ lájọ mórílẹ̀-èdè wa lè kókókó fúnra wa èmi àti ẹ̀ lájọ ń gbowóró síra wa lójú kìí sẹlòmíì àwọn méjèèjì wọ́n nira wọn lára ìsára àta kó tó ka ara àta àwọn méjèèjì ti kọ́kọ́ báyé ara wọn jẹ́ gbogbo ọ̀sẹ̀ ní tí òbí bá lò pẹ̀lú ọmọ tí wọ́n gbọ́ra wọn yé wọ́n jọ ń ṣera wọn ni kẹ́tìráì láti rí ẹ̀gzámìn ara wọn ẹ̀ṣẹ̀ ní ń fa ìnira ẹ̀ṣẹ̀ ní ń fa òsí ẹ̀ṣẹ̀ ní ń fa pákáleke fòrọ̀ jẹun ìṣẹ̀mítà ń lò lẹ́yìn kò fẹ́ ní tó fẹ́ rọrùn fún wa ní ṣẹ̀mí ayé mọ́ èwo ló rọrùn rí ẹ̀sọ́ tí education wa ló rọrùn ní àbí security ló wà maximized àbí wa ló boom ewu ní bẹ́nu ayé wa téèyàn ní máa fúnra mọ́ téèyàn bá jẹ́ ní tó ní làákàyè dáadáa tó sì ní àròjinlẹ̀ tí ò ní máa fúnra mọ́ wípé ó dàbí pé yín ti ń jẹ́ ẹ̀kún lọ́wọ́ ọlọ́run ti kú òun àrànṣe ọlọ́run ti pò nínú ọ̀rọ̀ wa àlùbáríkà ọlọ́run ti jáde kó nínú sẹ̀mí wa ó ṣiṣẹ́ fáá onírèrè láti láwọn wáṣẹ́ èyàn kìí jẹ́ ìbéèrè kó òun wá àlùbáríkà àti àwọn wáṣẹ́ àwọn tán àlùbáríkà ó wọ̀ àlùbáríkà ò ní ìwọ̀ torí biribiribiribiri náà ló kàwé ọ̀hún ló wà fún àyà rìsọ́ọ̀jà sí kéèkì kò lè dì fẹ́ẹ̀rì ní mẹ́rin làdí kéèkì orílẹ̀-èdè ń ṣera olórílẹ̀-èdè gbogbo ó sì jọba lọ́dún ó ṣe wọ̀ká kí ó gbogbo rẹ̀ yẹn ó yá máa wá sí bẹnu sàdúkèjẹ wá dìfẹ́ǹdẹ̀ àfà ń sàn wábi sẹ́ ìjọba tí ó wọ̀ tí ó kówó jẹ hàn bó si je private sector ló bá láàrí mọ́ ìwọ́n tó gbà ti ẹ bọ́ yóò dojú rẹ délẹ̀ kó sáré lówó jíjì kó sáré owó mélòó ni ọkọ nlanla ilé ńláńlá Amẹ́ríkà lẹ́nì Saudi lọ́la ní tí bá nìyẹn gbogbo orílẹ̀-èdè tí ò bá ti sí òótọ́ gbogbo ti ń kàn níbẹ̀ láyé ìwà àbàjọ ara wọn ọlọ́wọ́n á ní àwọn ثم جاءوا يحلفون بالله إن أردنا إلا إحسانا وتوفيقا إن أردنا إلا إحسانا وتوفيقا bí fìṣínà bá ti dé níbi ìdájọ́ òfò ìdájọ́ ofin òfin ti tí wọ́n ń lò lera wọn lórí tí bá ti ti bẹ̀ jáde fún màjá òóka wọ́n wà á padà mọ́ wọ́n bá wọn ṣe ọlọ́run wọ́n bẹ̀rẹ̀ sí ń búra yahlifuna billahi wallahi wọ́n ṣe ọlọ́run tàlọ́yì tó ń gbọ́ ọba tó dá wa tí ń wa náà ó là إن أردنا إلا إحسانا وتوفيقا فقم تأباليرو dáadáa lágbàlérò kò ń gbé ọlọ́run náà lágbàlérò òfin ọlọ́run náà la fẹ́ lò ìntọ́lọ́run faramọ́ náà la fẹ́ ṣe èèyàn méjì tí wọ́n ń jà àbí ìdílé eléyìí ìdílé tọ̀hún tí wọ́n ń jà tí wọ́n lè lòfin ẹ̀sìn ọlọ́run láàrin àwọn méjèèjì kí dédé lè dúró kí justice kó lè prevail wọn ò ní ṣe wọ́n fi làákàyè ara wọn ó fi ṣèdájọ́ tó bá ti wá bẹ́yìn yọ wọ́n sì mọ̀ pé wà náàbì ò sí ń bẹ̀ wọ́n mọ̀ wá búra ìwà kó sì lè dáa náà ni o sẹ́rẹ́ àwọn nǹkan tí ọlọ́run ó sí ìfún nípa àwọn mùnàfikú náà yìí gbogbo ẹ̀ practical example ẹ̀ physical picture ẹ̀ ń bẹ láwùjọ wa ọlọ́run ṣe ọ́ ní adarí gẹ́gẹ́ bí ọba ó ṣe ọ́ ní olórí ẹbí mágàjí àbí baálẹ̀ àbí bákan ó ṣe ọ́ ní head school kan ó ṣe ọ́ ní mùdírù lékéwù kan ó ṣe ẹ́ ní chairman zónù àwọn ọlọ́kadà ó ṣe ẹ́ ní chairman ẹgbẹ́ oníṣẹ́ ọwọ́tẹ̀jọ́ ń ṣe ẹ̀rí ń tòun ọmọ ẹ̀dẹ́ èèyàn sì ré ààlé wa sí ká mọ́sẹ̀ra wa ọmọ ẹ̀dẹ́ èèyàn ààlé wa sí ká mọ́sẹ̀ kí ni ókè gbáyàn létí rẹ̀ o wọ́n tọ̀ fúwọ́ tó ń jẹun lọ́wọ́ tó jẹ́ létè kí fẹ́ sọ lórí àmọ́rọ̀ méjèèjì yẹn wá láti rí ṣàpèjúwe wípé kò sí bá a ṣe fẹ́ pọ̀ bá a bá ṣe pọ̀ tó láti náà ṣe làwọn gbọ́yé tó ilé iṣẹ́ tí ò bá ju mẹ́rin márùn-ún lọ ní òṣìṣẹ́ misunderstanding wọn yóò wà minute yẹ̀kún àkọ́lẹ̀ náà yẹ̀kún yóò kéré púpọ̀ tó bá ti ń tó mẹ́wàá tó ń tó gún tó ń tọ́gbọ̀n tó ń tọ́gọ́rùn-ún bó bá ti ń pọ̀ sí yẹn náà ni misunderstanding ó máa ń pọ̀ sí torí wípé ìròyìn oníkálukú yàtọ̀ ọ̀tọ̀ bá a ṣe ń gbọ́rọ̀ yàtọ̀ ọ̀tọ̀ síra wọn ìwọ́n wọ́n wá jó lórí àwọn ẹni bẹ́ẹ̀ àìsìbọ́ra ní wá wáyé ọwá kẹjọ wá nínú tó yẹ ọ ní ọ̀rọ̀ tó yí ọ nínú Muhammad ó táàrí wà wà ẹ àtàwọn àrán tó rí bẹ́ẹ̀ tí wọ́n èé fẹ́ sòdodo ń bá ń bá rògbò ẹjọ́ tán á ní hmm, hmm, hmm, tọ́ àdúgbẹ́ fọ́lọ́n àdúgbẹ́ fọ́lọ́n ẹni gbẹ́ kòtò gbẹ́jì ẹni sì já sínú kòtò náà kìrá lápá lórí àwọn òwe wọlé lẹ́yìn ẹni ta ní gbẹ́ kòtò ẹ sọ kò ní sọ o alẹ́ ní gbẹ́kòtò gbẹ́jì ẹni sì já sínú rẹ̀ náà kò dá lápá láàrin ẹsẹ̀ wà sí ẹni tó jàre ẹjọ́ mọ̀ fóun jàre ẹni tó lẹ́bi ẹjọ́ mọ̀ ó lè ṣàtúnṣe nígbà bá gbérò ogun ń kalẹ̀ ní ìsìn ó ti dàrú ẹlẹ́dìgbò ní padà mẹ́bí rẹ̀ mọ́ tó bá tiẹ̀ mọ́ fẹ́ni tó já sí kòtò fẹ́ni tó bá lọ sápá nìkan ló kán tó bá rí bẹ́ẹ̀ mọ̀ ń lẹ̀ bú lórí gbogbo kòtò tó rẹ̀ tó já sí ò padà kú. ìtumọ̀ rẹ̀ nìyẹn ẹni gbẹ́ kòtò gbẹ́ jì ẹni jásí sínú kòtò náà dá lápá ẹni sì gbẹ́ kòtò tí ò gbẹ́ jì àmẹ́ ń regardless ní pé dẹ́n tó já sí ó dálápá yóò dálápá kòtò tó gbẹ́ yóò sí kí ni kò dáa sódà tó bá dọjọ́ míì yóò lè túnra rẹ̀ ṣe tó bá dọjọ́ míì ẹni bá fẹ́ gbẹ́rù kòtò tó náà gbẹ́ yẹn yóò ronú sí pé ẹni gbẹ́rẹ̀ ńjọ́ kìíní àná àwọn olórí wa àwọn aláṣẹ wa àwọn ọlọ́rọ̀ wa ó mọ̀ bá wí gbajúbára wa nìyẹn tó bá wá ní tó bá wà padà wá pè lákìíyèsí pé ẹjọ́ tó dá báyìí báyìí ìwà ni in àrọ́dẹ̀ná ìlà ìsánáhùn wọ́ta òfìkọ́ in àrọ́dẹ̀ná ìlà ìsánáhùn wọ́ta òfìkọ́ yóò ní tó jẹ́ ń dábẹ̀ ẹjọ́ fẹ̀ ní wípé ìfẹ́kà méjèèjì ó sọ́ra wọn dọ̀tá ah, kẹ́ni ibi àtẹni rí òfẹ́ wọ́n sọ̀tà kí náà ti tẹ́lẹ̀ yóò ní ẹmọ̀ pé tí máa sọ pé láwáyá ló jẹ̀bi inú rẹ̀ ó bàjẹ́ wà ní lẹ́ẹ̀kẹ́ ń ṣe má ló jàrí ìṣẹ̀fẹ́kà méjì ó sọ̀tà ara ò fìtínà yẹn àwọn ọ̀rọ̀ tí à ń dọ́gbọ́n sọ àbòsí òjóró ìdí ọ̀rẹ́ mi lèmi ó fi sí ìdí ọ̀rẹ́ mi lèmi ó fi sí ìdí ọ̀rẹ́ mi jàlá jòló ọmọ ní èyí tèdí jẹ́ bẹ̀rẹ̀ kábí ilẹ̀kẹ̀ sí ìdẹ̀ lómi ọmọ ẹlòmí gbogbo tó bá ṣe pé rú àdíìsì yìí là ń lò gbogbo ọjọ́ tó ṣe pé rú àdíìsì yìí là ń lò tàbí lò sẹ̀mí ayé bá ṣe mọ́ ọrùn káàkiri nìyẹn kò ní rọrùn ẹ̀yìn ó bílíọ̀nsì jẹ níbi iṣẹ́ aráàlú pè níṣẹ́ ìjọba wọn à ní sọ́sẹ́ẹ̀lì ẹ tó sì gbéwúrẹ́ ó ẹ ń gbéwúrẹ́ 5000 yóò tẹ́wọ̀n ọmọ ló tún gbé nígbà tó náà mo lè ẹ̀fẹ́ jalè wọ́n mo wúrẹ́ ní yóò sì tó lọ nìyẹn gbogbo orílẹ̀-èdè tí bá ti ń rí bẹ́ẹ̀ tàbí sọpá fẹ́ tókótò náà ni bí ọ̀rọ̀ àwọn náà sì kìjọ kìíní àná in àrọ́dẹ̀ná ìlà ìṣẹ́lẹ̀ wọ́n tọ́ fi ya'lamu Allahu ma fi qulubihim فأعرض عنهم وعظهم وقل لهم في أنفسهم قولا بليغا وقل لهم في أنفسهم قولا بليغا Ọlọ́run ní ọ̀ká ìmì irú àwọn ẹni tí wọ́n rí bẹ́ẹ̀. tí wọ́n ń se ìmá gbé irọ́ borí òdodo ìfojú ṣáájú mọ́lẹ̀sojú ọ̀rọ̀ irọ́ àwọn tó bá ti rí bẹ́ẹ̀ bí wà náà bí ò ẹ̀ dá wọn mà tó ní wọ́n bojú jẹ ní eré ẹnu wọn já sámsám wọ́n tutù láwọ̀ wọ́n ń re ní ìwọ̀n wù kí àbáwọn náà máa jẹ́ ọgbà ìwọ ló mọ̀ wọ́n ulaika alladhina ya'lamu Allahu ma fi qulubihim ulaika alladhina ya'lamu Allahu ma fi qulubihim ọ̀kẹ́ ni irú àwọn ẹni bẹ́ẹ̀ ló ń ka wọn tí wọn sí kà ọlọ́run mọ́ sí bẹ́nu ọkàn wọn ó mèrò ọkàn wọn èmi àti yẹ ọlọ́run mèrò ọkàn wa yóò sì bawa bá wa lò gbogbo omi tá a bá ti dúó déédéé tá à fi èrú gbàbùkún tá à fi ẹkún gbẹ̀rin tá à ń bá wọn tá à ń báyé àwọn èèyàn jẹ́ torí dáadáa tiwa tá à lè dúó ti òdodo torí ibi tá a rò pa fẹ́ dé torí ní tá a rò pa fẹ́ dà. bó bá ti lè sọ wípé tó ṣe yẹn ò dáa ìsìn ilẹ̀ pàdé ara yìí bẹ́ẹ̀ pàdé lókè pàdé ìsàlẹ̀ olúwòrán ró tó bá dókè ìwọ náà ya abo láti rí níbí torí ọjọ́ tẹ́ẹ̀tì tó pàdé ara yín lókè kó náà lè wọ náà láti rí sẹ́mi nàìjíríà nìyẹn bá àwọn orílẹ̀-èdè míì sẹ́mi nàìjíríà nìyẹn ẹ̀tọ́ wà tó kù díẹ̀ káàtó tó má ti wò ó tàbá ní kábàáwí bó ṣe kábàáwí ó lè ṣeé ṣe káwa náà fẹ́ẹ́ assistance ẹ̀ lọ́jọ́ iwájú yóò padà ránró ẹ mẹ́jà bá wí ẹjá bá dọ́gbọ́n sí ọjọ́ iwájú tẹ̀ ń sọ yẹn tó mọ̀ bó dọjọ́ iwájú ta ń sọ fún wọn bó dọ̀la sẹ́bẹ̀ ẹ̀dá ń dágbà ń dájọ́ ni tóhun tó òun tó lòdájọ́ òdodo fún lórí aburú tó ṣe tóhun tó wá wá ẹ̀ náà nǹkan ó ti wá kú àbí kò tiẹ̀ kú ipò tó ń rò kó ti padà bá ò bá bẹ̀ mọ́ ẹni tẹ́ ẹ wá ẹni tó ní kí wọ́n ṣàbòsí fún kí ẹ gba ẹ̀tọ́ rẹ̀ fún kí lẹ fẹ́ kó mọ̀ ròún pa yín bó ti ń ṣépèlẹ̀ tó ṣàbòsí fún bẹ́ẹ̀ ló máa ṣépè lẹ́yìn tó yẹ kẹ́ ẹ̀sùn tó dó ọ̀rọ̀ kẹ́ mú dáyé òró jáde tẹ̀ mú jáde bó já fà ní bẹ́ẹ̀ yóò ṣépè ní bó já adájọ́ ní bẹ́ẹ̀ láàrin wọn yóò ṣépèlẹ̀ tó rẹ̀ jọ bó sí ni ọlọ́run mẹ́rọ kó wá wọ́n láti kòránù bá yíyàn dáadáa ìwọ̀nba ní kíyàn dàmú ma tó bá ti lè tí wọ́n ń lọ tí wọ́n ń bọ̀ ọ̀tún òsì tán para pọ̀ tán kọ́tẹ̀ tí wọ́n dì pàǹpá tán di gbogbo ẹ̀ ìwọ́jọ́ ìrùn wípé òlá ìkàlẹ̀dí nàyà ẹ̀làmú أولئك الذين يعلم الله ما في القلوب gbogbo yín pátá ọlọ́run rí àníyàn ọkọ̀ wa yín bẹ́ẹ̀ ni yóò sì sẹ̀sán yóò sì ránró ẹni tí ìyà bá tọ́ sí yóò jẹ níyà rẹ̀ ẹni tí dáadáa bá tọ́ sí yóò san rẹ̀ ọlọ́run nígbà tó ń sọ lé fánàbìjà tó jí bẹ́ẹ̀ fa ayárí àìnuhun jìnà sí wọn turn away from them wọn náà avoid wọn ẹni bí ni wọn mùnáàsì kí èèyàn ibi tí a ti ń gẹ́ tàbí ń gẹ́ẹ̀tẹ̀ kí ní ìrọ́ kìí rí pé ṣèyí sọ̀hún ẹni tí ò dúó déédéé kìí sẹ́ńtì èèyàn máa ń mú lọ́rẹ̀ẹ́ kí ní ìyẹn afáìlẹ̀ difficult ó sì ń dẹ̀sí irú mọ́ wa lójú fa ààrẹ pàánìhùn gbogbo mùnáàfì tí ẹ̀dá nínú ìsìlámù a ń gúrí kò lọ́dọ̀ wọn ni ìpìlẹ̀ nìyẹn هذا هو البراء من النفاق وأهله هذا هو البراء من النفاق وأهله gbogbo tó bá ti wà tó jẹ́ hypocrite nínú ẹ̀sìn kódà nínú sẹ̀mí ayé ẹ̀bọ́rọ̀ rẹ̀ lójú kan òní yìí níbi ẹ̀dẹ́bí ẹ̀tún ndị ó sọ ń bí ọ̀tọ̀ ó bá tún dọ̀hùn bó bá ti ríyìn ní ṣe máa ń sọ̀rọ̀ tó bá ti ní bojú smiley face sóhun yóò sọ̀rọ̀ tó bá tó bójú yín mu tó bá ti náà <laughs> ah, ọmọ Yorùbá gúúdù gan èmi ò mọ̀ra Haúsá níyàwó náà wọn Haúsá àmọ́ Yorùbá yìí á sàmásá ń gúdù Yorùbá ó lè ní ọ̀rọ̀ mẹ́ta ní <laughs> eléyìí yóò tẹ̀sọ̀ sí eléyìí eléyìí yóò tẹ̀sọ̀ sí eléyìí yóò ní àìsẹ́ ah, ah, yẹn gbogbo ẹ̀ àsọ ah, mọ́ra wọn náà ni ayé le ìyẹn. sọ wá rí ẹni tó náà rí bí Yorùbá yóò máa wò pé fún ẹ bá tún tán tó bá lọ yóò ní lágbájá kò ní rò sọ fáwọn ni tó wọn náà bá ti wá dé yóò wá bá a atara wa débi wípé bàbá gbò lè rí fún olóró ọdún fọmọ nulẹ níbi tá a fẹ̀tàn bára wa lóde nílẹ̀ yorùbá àfa ó tan tí ọba òlú tara ẹ̀tàn yìí ẹ̀tàn ẹ̀tàn ẹ̀tàn àtijọ́mà àti ó ṣé wá ẹ̀tàn jẹ́ máa ti ń wo nínú àkọọ́lẹ̀ àwọn ìdílé ìlú orílẹ̀-èdè tí wọ́n rí oyin inú ayé tí wọ́n jẹ wàránú sẹ̀mí ayé kò sí rọ́nà tí bára wọn lò òdodo òtítọ́ ìnàtán yorùbá tún lọ́rọ̀ kan ìjẹ́ ìjú rẹ̀ yorùbá ò ní ẹ̀yìn àgbàlá ń búgbà ìjẹ́ ìdílé ti bu lójú rẹ̀ lẹ́yìn rẹ̀ fún bó bá rí dádì ni ó bá dẹ̀yìn rẹ̀ that man máa yẹn ńgbà tó bá ní máa yẹn tẹ́ni tó ń jẹ́ni tó mọ̀ bá lọ rìpọ́ọ̀tù fún pé máa yẹn ló pè yín lẹ́yìn ọ̀nà ọmọ yẹn bàjẹ́ gan tó bá dẹ̀ rí ni yóò mọ kúnlẹ̀ yóò mọ dọ̀bálẹ̀ yóò máa ṣe yóò máa ní dádì mi dádì mi kí lè máa tẹ fún àwọn tó ń lo máa yẹn fún mi gbogbo àwọn ìwà yẹn àwọn náà ìwà tó dọ̀tí ni sùúrù kò fẹ́ sílẹ̀ wà mọ̀ lọ́dì kí ni bó bá ti ń bá yẹn lò lójú ẹ̀ bá lò lẹ́yìn ẹ̀ bó bá ti ń bá lò lẹ́yìn ẹ̀ lójú ẹ̀ náà bá lò lójú ẹ̀ dídà ó fara mọ́ kò fara mọ́ dídà inú rẹ̀ dùn mọ́ kò dùn mọ́ so yóò ti mọ ibi tí ó tò ọ́ sí tó bá ti wọ́n fẹ́ tò ọ́ sọ́dọ̀ àwọn tí wọ́n gbá jíjẹ yóò ti mà tó bá fẹ́ tò ọ́ sọ́dọ̀ àwọn tí wọ́n gbá jíjẹ yóò ti mà ẹ̀rí ha ẹ̀rìsọ̀ àìnàhùn jìnà sí wọn mọ́mù wọn lọ́rẹ̀ mọ́mù wọn wọ́n mú wọn lólùbárìn táwọn nǹkan kọ̀ọ̀kan ló sẹ̀mí ayé bá payé pọ̀ dọ̀rúrọ̀ nìyẹn gbọ́dọ̀ jẹ́ intẹ́kì wá di ọ̀rẹ́ kò rí ọba ọ̀tún dó lórí ẹ̀ mẹ́ ó tún ní wà é fún kìlọ̀ fún wọn ṣe wá sí fún wọn ṣe kìlọ̀ fún wọn báwọn sọ̀rọ̀ ọlọ́run mọ́pẹ́ ọ̀rọ̀ sọ sí wọn mọ́lẹ̀ kó yíyé wọn oníjàmbá inú wọn oníjàmbá ni ẹni ibi inú wọn pẹ́ وقل لهم في أنفسهم قولا بليغا وقل لهم في أنفسهم قولا بليغا Ọlọ́run ní pè wọ́n bá wọn sọ̀rọ̀, ṣe wá sí fún wọn ní kọ́ọ̀kọ̀, ṣàlàyé ọ̀rọ̀ ìsìn fún wọn torí ká pè èèyàn ní kọ́ọ̀kọ̀ tó bá ṣe tó bá kù díẹ̀ káàtó mọ̀ ayíyáná èèyàn kan ní pàtó tágbọ̀yé dáadáa tó bá ṣe pé èèyàn kan ní pàtó ẹni tó mọ̀ ó ṣe tó kù díẹ̀ káàtó mọ́tò àṣírí rẹ̀ ní gbangba pè é sábẹ́ ẹlé láàrin wa kí ẹ̀ bá sọ̀rọ̀ ọlọ́run falétí ọ̀rọ̀ ọlọ́run yà olùgbé ebu téèyàn bá bú ọ ní kọ́ọ̀kọ̀ kìí dúnyàn tó èébú dẹ́nu wá pọ̀ ń gbangba sóṣùgbé rúnu wọn ní bẹ́ẹ̀ ni àbọ̀ làákàyè sí lára rẹ̀ àti àfá o ti gbogbo ọpọlọ tí ń bẹ lórí rẹ̀ ọpọlọ ẹja gbogbo ẹ̀ tó bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí wà náà bá jẹ́ gún ríkò lára rẹ̀ tó ti bẹ́ẹ̀ máa pè é sí àkíyèsí ní kọ́kọ̀ tí bá sọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ eléyìí ká mú ọ̀rọ̀ Yorùbá kan wá tó dúró déédéé Yorùbá ní bàbá rí ọ̀rẹ́ méjì tí wọ́n jọ ọ̀nà yàrá lọ́jọ́ bára wọn sọ̀rọ̀ ìgbà tí wọ́n jáde wọ́n jọ rẹ́rìn jáde ní Yorùbá ní wọ́n tara wọn Yorùbá ní kí ni wọ́n tara wọn ni tó báyìí tí wọ́n bára wọn sòdodo ọ̀rọ̀ ó súnmọ́ kẹ́kẹ́ máa ń gbárùwó wọn wọ́n tàùn síra wọn mo ní mi ṣe bẹ́ẹ̀ mo ní kó mọ́ ṣe bẹ́ẹ̀ mo ní báyìí ni màá ṣe ṣe mo ní kó mọ́ ṣe bẹ́ẹ̀ kí lajọ́ rẹ̀ fúnra wa fún kí lajọ́ ìbátàbúrò fúnra wa fún ọmọ bá ti rẹ̀ ní jáde wọ́n bá yí ara wọn jẹ́ ni torí pé òdodo ọ̀rọ̀ kì í nẹ́rìn wá òdodo ọ̀rọ̀ kí lásán kì í sábà mú ẹ̀rín wá òdodo ọ̀rọ̀ lọ̀rọ̀ tó sọ tó ba ẹni tí nǹkan yẹn ṣẹlẹ̀ sí lára ó wá dàbí ojú egbò tí wọ́n fẹ́ ti jìbọ̀ lójú kò lè fẹ́ràn rẹ̀ àtìfóòtọ́ àfódodo Kùrán sì fi yíwa wípé wà kúláhùn fi àǹfúsíhìn qawlan baligha. ọ̀rọ̀ kò bá kùn gbì sọ́ọ̀tì ní kọ́kọ́ kó náà máa rántí á wà láì àfáà pè ní ìjọ kan bá mi sọ̀rọ̀ ní ilé gbàgbé ọjọ́ náà wọ́n láyé ilé ilé wọ́n sọ̀rọ̀ sí mi débi pé àmọ́ kò ní fẹ́ mọ́ lára púpọ̀ torí pé kèsì gbangba ṣòkàṣe wà sí fúnni lẹ́nìkan ní pàtó lórí tó kù káàdó tó ṣe ní kọ́kọ́ ó yára tètè gbà ju ká máa tú láṣìírí ká máa fi ṣe ìyẹ́ fáwọn èèyàn lọ. Imam Shafi rahimahullah ta'ala nínú ọ̀rọ̀ wọn wọ́n ní tó bá tó mi ṣe ní gbangba fọ̀dọ́ṣkà ni òfin mi sẹ̀sẹ̀ ni àmọ́ tó bá tó mi ṣe ní kọ́kọ̀ na sọ́ṣkà ni na sí àlọ́sí fún ọkọ àti ìyàwó èé wà níta gbangba kí nǹkan fẹ́ ṣẹlẹ̀ láàrin kọ́kọ́ máa sọ wípé tó ti rí rẹ̀ tàbáyì ìyá akúdisọ títí tí ò gbọ́nu lé ẹ̀sìn rẹ̀ rí tàbá yìí <laughs> tó lo ẹ̀kọ́ tó bá ti jẹ́ obìnrin tó náà rí bọ́ náà ṣe rí onákan láìsí yóò kàn lákọmọ lórí láìsí èmi náà lọ sọ yóò mú ìjọ rafa <laughs> ìwọ ló fa àbó ti wò orí ṣebí ìyàwó rẹ ni bẹ́ẹ̀ padà lọlé ah, ah, alájà má sí bẹ́ẹ̀ máa ń títò ó dájú pé a ah, kí a mú ní sédìẹ ó sì bàjẹ́ náà ní káyìn báyìí òun náà ní sédìẹ tó sì dáná kódà kó jọmọ èèyàn náà ní gbọmọ iye kó jọmọ náà ni tó bá ti di pé ó ní ọjọ́ orílẹ̀ déjì kan tó yẹ lè yé ó níbi kan lábùkún orí ó kàn fi ga sí ìyá rẹ̀ níbẹ̀ mo sì máa ń ké sí ọ ìwà yóò sì dá o má jẹ́ kí emotion hamasa altifa ìgbónára kó tí ọlọ́dún kó mọ wá yẹ̀yẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ta gbangba torí pé ọmọ ẹ̀dá èèyàn yẹ̀yẹ́ ò bá wa lára mu ọlọ́run ò bá wa ní ìdá kájú ní yẹ̀yẹ́ ìdá àpọ́nlé ni wọ́n làkọ́dé karramna bani adam wa hamalnahum fil barri wal bahr wa razaqnahum min at-tayyibat وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا lórí bẹ́ẹ̀ Allah subhanahu wa ta'ala kó lè wà kún ní àgbọ́yé ẹ̀sìn ẹ̀ bàbá ń gbọ́ àgbọ́yé ẹ̀sìn dáadáa ọlọ́járí ló ọlọ́járí ló ọlọ́járí ló gbogbo táà ti wí láti wákàtí kan sẹ́yìn ó yí àwọn ẹlòmíì gẹ́jú èso níṣẹ́ àwọn ojú olùgbọ́wàdì kátó wá sọ pé àwọn ẹlòmíì tán jó ní ó tún yé wọn jù wá lọ wọ́n tún lè yé kalẹ̀ ó tún dùn gbọ́ ìlú tiwa lọ àmọ́ ń ò rí lò ọlọ́njá rí lò ọlọ́njá rí lò lẹ́yìn bá ń gbọ́ wà sí tí ò bá rí lò ọ̀rọ̀ léwu wájú ọlọ́run wa gẹ́gẹ́ bí wa mẹ́tẹ̀ẹ̀ta yìí nínú àǹfààní tí wọ́n ṣe wá àkọ́kọ́ nù rẹ̀ náà mina na wà fùsùkù wà kúfù tó fẹ̀sìn ọlọ́run ìran kan ló jẹ́ nínú wa mọ̀náfìkì ìran kan ló nínú wa kùkì ìran kan ló jẹ́ nínú ìwà kìfìrí mùsùlùmí kódà ẹjá ti bí láyá wa ká fi gbé kó tó kan ọ̀rọ̀ òṣèlú lẹ́nu iṣẹ́ ọ̀rọ̀ òṣèlú níbi tá ti ń rà tá ń tà ọ̀rọ̀ òṣèlú níbi ti ń mú wa láàárín ìwọ àtìyàwó rẹ bọ́rọ̀ bá ṣẹlẹ̀ èèyàn mélòó ní mùsùlùmí ilẹ̀ Yorùbá tí mo ń fẹ́ tọ àwọn àfáà lọ wípé ẹ dákun kódà ó sọ ó sọ ní